mo ṣe ẹ̀làbọ́rú mo ṣe ẹ̀làbọ̀yè mo ṣe ẹ̀làmúyìnbọ̀ ṣiṣẹ́ ẹ kú dédé àsìkò yìí fún gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ mi ẹ ṣeun tí ẹ ń bá wa kà lọ. mo fẹ́ ká sọ nípa ìwà tí ifá ń pè ní ànìkànjẹ ànìkànjẹ òun náà ló bí ànìkànmú ànìkànmú ànìkànjẹ òun ló bí so àwọn ìwà yìí wọ́n fara kọ́ra wọn ẹni tó bá lọ́kànjúwà náà ni ó dá nǹkan jẹ so ẹ jẹ́ ká wá wo nǹkan tí Ifá sọ fún wa nínú oríṣiríṣi odùfá Ifá jẹ́ kó yé wa pé tá a bá nìkan jẹ́ jù bẹ́ẹ̀ lọ ní tá a ayé wa jẹ́ òun náà la máa jẹ́ tá a bá nìkan mú jù bẹ́ẹ̀ lọ ní tí a wá nú ayé wá dà náà ládà tá a bá sì ṣe bó ti yẹ ká ṣe tá a bá fohùn tọrọ kò ní ká mọ̀ jẹ́ níta bá wálé ayé wá jẹ kò sì ní ká mọ̀ jẹ́ níta wálé ayé wá jẹ kò ní ká mọ̀ dá níta wánú ayé wá dà. ẹ jẹ́ ká wo nǹkan tí ifá sọ fún wa nínú odù fátà ń pè ní ìrẹtẹ̀ ọlọ́tà ìrẹtẹ̀ ọlọ́tà yìí òun náà wọ́n ń pè ní ìrẹtẹ̀ ọ̀wọ́nrín ẹ jẹ́ ká wo bí ifá ṣe kọ́ wa ń bẹ̀ ifá wí ó ní ànẹ̀kan jèrú lólè adífáfọ́ jàjà tí ń sawóró òde ọ̀tà ọ̀jàjà àwọ ọlọ́tà lòdì wá fún ọlọ́tà ìgbà tí ń fomi ojú sògbérè rẹ̀ gbogbo ẹ̀bọ wọn ni ó ṣe ọlọ́tà yìí bí ifá ṣe júwe rẹ̀ kó tóó di pé ó ní nǹkan kan déyàn nínú ayé ni kò lówó kò tí ì joyè ọlọ́tà ńgbà náà kò ní nǹkan kan ó wá lọ rè bá ọ̀jàjà gẹ́gẹ́ bí babaláwo pé babaláwo mo fẹ́ kẹ́ ẹ mọ yẹ̀mí lọ́wọ́ kan àbòwò déédéé mo fẹ́ kẹ́ ẹ mọ ṣàwò fún mi mo fẹ́ kí nǹkan mi ó dáa mo fẹ́ kí n lówó mo fẹ́ kí n ní ipò mo fẹ́ kí n dèèyàn pàtàkì láwùjọ báyìí ni ọ̀jàjà bá bẹ̀rẹ̀ sí ní ṣàwò fún ọ̀jàjà ń dábàá fún déédéé lọ́rọ̀ ọ̀run lọ́rọ̀ ọ̀run yọ̀lọ̀ ilé ọlọ́tà yọ̀lọ̀ dáfá fún yóò rúbọ fún un ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà tí ọ̀jàjà bá ń lọ yìí í máa ń mú àwọn babaláwo míì lọ́wọ́ tí wọ́n jọ lọ ṣàwo fún ọlọ́tà gẹ́gẹ́ bí fásejúwe bí wọ́n ṣe ń ṣàwo yìí tí wọ́n ń rúbọ fún gbogbo ifá tí wọ́n ń kì fún ó ń ṣẹ gbogbo ẹbọ tí wọ́n rú fún ẹbọ yẹn ń dà bí wọ́n ṣe ń rúbọ fún nǹkan rẹ̀ ń yípo bí nǹkan rẹ̀ ṣe ń yípo díẹ̀díẹ̀ ọdẹ ẹni tí ń lówó ọdẹ tí ń láya ọdẹ tí ń bímọ rẹpẹtẹ ọdẹni tó wá padà wá tún joyè ọlọ́tà tá à ń sọ yìí ìgbà tó joyè tán gbogbo nǹkan rẹ ti wá sùn bọ̀ ìrètí ń wá ti wá tó lọ́wọ́ ó wá wò pé ah kí lòun lè ṣe o tóun ò fi fi ẹ̀mí ìmoore hàn àwọn babaláwo ti ń sa owó fóun yìí wọ́n bá sọ fún ọ̀jàjà gẹ́gẹ́ bí babaláwo rẹ̀ pé ah ọ̀jàjà o tó bá dọ̀rùn lónìí ẹ̀yin o àti gbogbo àwo tẹ̀ ń sa owó fún mi ẹ wá tó bá dọ̀run lónìí mo fẹ́ san ẹ̀san ẹbọ tẹ́ ẹ̀ ń rú mo fẹ́ san àrúdẹ̀ ẹbọ yín mo fẹ́ san fún yín tí wọ́n bá sọ pé àròdé ẹ̀bọ wọ́n sọ pé kéèyàn fi ẹ̀mí ìmoore hàn kéèyàn san oore fún ẹni tó ń ṣe dáadáa fún yàn so àròdé ẹ̀bọ yìí ló ní kí wọ́n wá gbà lọ́jọ́ márùn-ún ọ̀jàjà wá wò pé à ah, ṣé bóun lòun ni ọlọ́tà òun kàn ń pe yan babaláwo yòókù sí iṣẹ́ kan wá bóun ṣe ni òun ò ní mú wọn lọ́wọ́ kó lè bàa jẹ́ pé òun ni ọlọ́ta ó gbé gbogbo ire tí ó fẹ́ gbé fún àwọn yìí òun ni ó gbé fún tó bá wá wù òun òun lè fáwọn yòókù tó bá wù òun lè mọ̀ fún wọn báyìí ni ọ̀jàjà bá dá lọ lọ́jọ́ karùn-ún kí ọ̀jàjà tó dé ọlọ́ta ti fi ilé pọn tí ó ti fọ dẹ̀dẹ̀ roka ó ti gbogbo agbada ó ti fi dínran ó ti ṣètò gbogbo nǹkan tó jẹ́ ire ire tó fẹ́ gbé fún àwọn èèyàn kọ̀ọ̀kan yìí ó ti ṣètò ẹ̀ kalẹ̀ nígbà tí ọjọ́ karùn-ún pé ó rí ọ̀jàjà nìkan babaláwo àwọn èèyàn tí ẹjọ́ mọ́ ń wá babaláwo lágbájá babaláwo tàmọ̀dò babaláwo tí ẹjọ́ mọ́ ń wá àwọn ọ̀dà ẹ̀ mú wọn lọ́wọ́ ni ó ní sọ́ọ́ babaláwo lágbájá ó ní ó ti lọ sọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní í ṣe lónìí ni òjò lè tẹ̀ lóun wá babaláwo tàmọ̀dò onítàdógún ẹ̀ ìdí tí òfin lè tẹ̀lé òun wá nu òun nìkan ṣoṣo lòun wò pé ah, iṣẹ́ ẹ̀yìn yìí òun ò lè mọ̀ jẹ́ ah, ọ̀rọ̀ ìwà dùn ọlọ́tà látà wá wò pé oh, ọ̀dà ṣe bóúnjẹ ni àwọn ti ṣètò oúnjẹ kalẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ń gbóúnjẹ síwájú ọ̀jàjá ire tí wọ́n fẹ́ pín fún ọ tó yẹ pé wọ́n ti ṣètò ẹ̀ kalẹ̀ wọ́n gbé tiẹ̀ wọ́n bá bá ah, tiyín rèé tán yòókù tí a rò pé ẹjọ wa náà wà nulẹ ṣùgbọ́n ti yín òun rèé o báyìí ni ọ̀jàjà bá bẹ̀rẹ̀ sí ní jẹ gbogbo nǹkan tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí oúnjẹ tí wọ́n ti ṣètò kalẹ̀ fún gbogbo wọn ó jẹ ó yó ó mu ó yó ah! bó ṣe kéjà sànù ó bẹ́ẹ̀ ni o ọmọ ọrùn mọ̀lẹ̀ ẹ ǹlẹ́ o ọmọ ọrùn mọ̀lẹ̀ ẹ mọ̀ tí ẹ ṣeun ṣeun ifá wí ó ní ànìkànjẹ̀rù ló lè wá fóun ọ̀jàjà tóun ń sawóre lé ọlọ́ta ọ̀jàjà àwọ̀ ọlọ́ta lódò wá fún ọlọ́ta nígbà tí fún mi ojú sógbèrè rè gbogbo ẹbọ lòun ni ó ṣe ó ní mo yó yó yó mo fẹ́ ya ó dàbí kí n níkùn nítan ó dàbí kí n mẹ́nì kejì mi wá ń lé n tó ń jẹ́ kó yé wọ́n bẹ̀rẹ̀ ni pé ah òun ò bá sì mọ̀ bóun ṣe yó yó yó yìí òun ti fẹ́ ya òun ò lè jẹ́jẹ́ nu òun lọ Ifá ń jẹ́ kó yé wọ́n bẹ̀ wípé kò sí bá a ṣe lè ṣe láyé kò sí bá a ṣe lè ṣe láyé ó ní ihun tá a jẹ náà la jẹ a lè jẹjẹnu wa lọ a lè ní tẹlòmíì mọ́ téèyàn ifá ń fi kọ́ wa ń bẹ̀ yẹn wípé tá a bá dáwọ́ pọ̀ tá a jọ ṣiṣẹ́ tó bá tásìkò tí ó yẹ kéèyàn jèrè iṣẹ́ yẹn ó ní ká fáwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ náà ká fún wọn tiwọn ká mọ̀ kó ọ̀rọ̀ ọlọ́rọ̀ pẹ̀lú téèyàn nǹkan tá a wá nu ayé wa jẹ́ náà là á jẹ́ tá a sì dà láyé náà là so báyìí ni ọ̀jàjà ṣe lọlé pẹ̀lú ìwọ̀nba tó jẹ́ ire ti ẹnìkan kò torí ẹ̀rí táwọn yòókù gbà so ifá ń jẹ́ kó yé wa ń bí pé ká mọ̀mọ́ ṣe ànìkànjẹ ifá tó wọ́n á fi kọ́ wa wípé téèyàn bá so oore fún wa náà gẹ́gẹ́ bí ọlọ́tà náà ṣe dúpẹ́ oore pé kéèyàn máa mọ oore fẹ́ntọ́ bá so oore fún yàn mo wá ṣe níwúre fún gbogbo wa pátápátá wípé àní sì wà wò àní sì jẹ àní sì mu olódùmarè yóò ń bá wa ṣe o mo sì ẹ̀ làbọ̀rú ẹ̀ làbọ̀yè ẹ̀ làmúyìnbọ̀ ṣiṣẹ́ o.